ẹ kú dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú àmúhùnmáwòrán yín lónìí tí í ṣe ọjọ́ kọkànlélógún nínú oṣù kejì ọdún 2022 olúwatóbilọ́ba fásùgbà sì ń lo níròyìn ṣáájú ẹ̀gbọ́n àkókò tó wà nínú ìròyìn náà ẹgbẹ́ asuu ti kórajọpọ̀ sílùú àbújá láti ṣèpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ ìfẹ̀hónúhàn kan ló wáyé lòdì sí Arẹ́gbẹ́ṣọlá nípínlẹ̀ Èkó àwọn agbébọn jí ìyálọ́mọ kan gbé bẹ́ẹ̀ ni wọ́n béèrè fún owó ìtúsílẹ̀ mílíọ̀nù mẹ́ta náírà lẹ́yìn oṣù mẹ́jọ tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin yọrì gbé àwọn bíi mélòó kan ti padà gbóyún lọ́wọ́ àwọn agbébọn ń ṣe ni ikọ̀ àwọn ọmọ ológun ló kọjú oro sí ọ̀gágun àti àwọn ọmọ ológun ti agbésùnmọ̀mí iswa wọ́n ṣekú pa ọ̀pọ̀ wọn. lọ́wọ́ kan náà àwọn agbébọn tó jí èèyàn gbé nípínlẹ̀ Ondo sùn lọ àwọn tán jí gbé lórí kó yọ. lọ́wọ́ kan náà àwọn èèyàn agbègbè kan pínlẹ̀ Rivers ti bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan ní iṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bíi igi lẹ́yìn ọgbà àwọn èèyàn tí ó jẹ́ ajagun gbalẹ̀ lágbègbè náà kí n tó mẹ́kúnrẹ́rẹ́ ìròyìn ọwá ẹ má gbàgbé olójú òpó youtube wa ẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ tẹ aago ìránnilétí yẹn ẹ sì pín fáwọn ẹlòmíín kí wọ́n lè mọ tẹ̀ ń jẹ gbádùn nínú àwọn ìròyìn wa níkànnì yìí lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ẹ bọ́ sí ojú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram wa ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó sàn lọ lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yẹn lẹ́tẹ̀ o láti fi kàn sí yàrá àpolongo ọjà wa. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì tá a mọ̀ sí ASUU ìyẹn academic staff of universities ni wọ́n ti péjú pésẹ̀ lónìí sí Àbújá. Si níbi tí wọ́n ti máa ṣèpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ lẹ nàìjíríà láti lè fi mọ kí ni ọ̀nà tí wọ́n gbé nǹkan gbà lórí ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́sẹ̀ mẹ́rin eléyìí tí wọ́n gùn lé lọ́wọ́ tí wọ́n sì ti kọ́kọ́ ṣèpàdé ẹ̀ ṣáájú ní ìlú èkó ní fásitì kan tí ń bẹ ní ìpínlẹ̀ èkó léyìí ti ṣe University of Lagos ní báyìí nìròyìn fi yé ni wípé ń ṣe ni mínísítà tó wà fún ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ dókítà Chris Ngige ló sọ wípé àwọn yóò tún mọ nǹkan tó jẹ́ ìgbésẹ̀ tuntun míì tó yẹ kán tó gbé àti pé ẹgbẹ́ asuu bẹ́ẹ̀ bá gbàgbé ni wọ́n ti ń pè fún kí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà kò ṣe ohun tí wọ́n fẹ́ léyìí tí wọ́n sì ní ìjọba kò rí tàwọn rò lásìkò yìí tí wọ́n fi padà ń fapá jánu ń ṣe ni àwọn èèyàn kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n bọ́ sóde lánàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í fi ìfẹ̀hónúhàn hàn de tako mínísítà tó wà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tá a mọ̀ sí Rauf Adésọjí Àrẹ́gbẹ́ṣọlá lórí bí wọ́n ti ní òun kọjú ọ̀rọ̀ ó sì ń tako adarí àti aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú APC tá a mọ̀ sí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìfẹ̀hónúhàn náà òun ló gbéra sọ ní Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó níbi tí wọ́n ti gbé pósí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n sì ń sọ pé ó ti kú gbé nínú òṣèlú àṣìwájú Bọ́lá Ahmed Tinubu làwọn èèyàn wọ̀nyẹn tí wọ́n sì ń fọwọ́ rẹ̀ sọ̀yà tí wọ́n ní àwọn iṣẹ́ abáramóore jẹ àwọn sì mọ̀ ọ́n gẹ́gẹ́ bí aṣíwájú àwọn síbẹ̀ ni àwọn òde ní í ṣe bíi tàrẹ́gbẹ́ṣọlá eléyìí tó ń kọjú oró mọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn oníròyìn wọ́n gbìyànjú láti kàn sí olùrànlọ́wọ́ rẹ̀ ẹni ṣe Bọ́lá Ìlọrí léyìí tí kò sì sọ nǹkan kan lórí ìfẹ̀hónúhàn náà nítorí Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ló sọ wípé àwọn méjèèjì ni wọ́n jẹ́ àwòkọ́ṣe tí òun wò lọ́wọ́ kan náà gbogbo akitiyan fún oníròyìn láti kàn sí Ṣọlá Fásùrè ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Arẹ́gbẹ́ṣọlá òun ló sọ wípé ó ní wọn kò gbé ìpè rẹ̀ bákan náà ni kò sì fèsì padà sí àtẹ̀jíṣẹ́ eléyìí táwọn oníròyìn tí wọ́n fi ṣọwọ́ sí. lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ lórí ìjínigbé àbáàdì eléyìí tó ń wáyé lemọ́lemọ́ nílẹ̀ yìí àwọn agbébọn tó ti jí obìnrin kan gbé ní ìpínlẹ̀ Ògùn nínú Abẹ́òkúta lágbègbè kan tí wọ́n ń pè ní Randa ó ní ìròyìn fi yé ni wípé obìnrin ọ̀hún ló jẹ́ ìyá lọ́mọ tí ń tọ́mọ lọ́wọ́ Salimot Ajíbọ́lá ó ní wọ́n pe orúkọ ẹ̀ léyìí tí wọ́n sì jí gbé ní àṣálẹ́ ìjẹta òde yìí nínú ọkọ rẹ̀ lásìkò tí òun àti ọkọ rẹ̀ wà ní ọkọ̀ tí wọ́n sì ń padà sílé wọn kó tó di pé wọ́n padà jí gbé ìròyìn fi yé ni wípé àwọn ajínigbé ọ̀hún ló la nǹkan mọ́ ọkọ lórí tó jẹ́ pé ọkọ ò fi mọ́ra tí wọ́n sì jí ìyàwó yẹn nìkan gbé wọ́n fi ọmọ àti ọkọ rẹ̀ sílẹ̀ tí ojú ọkọ padà là nígbà tí atẹ́gùn fẹ́ sí bí ẹ̀ ìròyìn fi ni pé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti ń béèrè fún mílíọ̀nù mẹ́ta náírà kí wọ́n tó lè rí ìdáǹdìgbà fún arábìnrin náà ìgbésẹ̀ kọmọkó ni wọ́n sì ní wọ́n ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ láti lè fi mú kí ohun gbogbo kó bọ́ sípò mílíọ̀nù mẹ́ta náírà tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ yìí ló jẹ́ pé ó jẹ́ ìrawọ́ ẹ̀bẹ̀ eléyìí tí àwọn mọ̀lẹ́bí tí wọ́n ti kọ́kọ́ ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n ń béèrè fún bíi mílíọ̀nù márùndínlógún náírà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí òun ló ṣàlàyé pé lóòótọ́ níṣẹ̀lẹ̀ ìjínigbé náà wáyé àmọ́ àwọn ò tí ì gbọ́ nǹkan kan lórí wípé wọ́n san owó fún ìtúsílẹ̀ arábìnrin náà. àwọn akẹ́kọ̀ọ́bìnrin ilé ẹ̀kọ́ yọrì eléyìí tí wọ́n jí gbé kọjá láti bí oṣù mẹ́jọ sẹ́yìn ìyẹn ní ìpínlẹ̀ kẹbí níròyìn ti fi yé ni wípé ó ju àwọn mẹ́wàá lọ nínú wọn léyìí tí wọ́n ti gbóyún látọwọ́ àwọn agbébọn kò dín ní àwọn mẹ́tàlá tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́bìnrin tí wọ́n gbóyún tí ìròyìn sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tó jẹ́ adarí ikọ̀ àwọn agbébọn náà dógógídé àtàwọn ojúgbà rẹ̀ ni wọ́n lọ ṣe àkọlù àbáàdì ní ọjọ́ kẹtàdínlógún ní oṣù kẹfà ọdún tó kọjá bí wọ́n sì jí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó tún fi mọ́ olùkọ́ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbé nílé ẹ̀kọ́ tìjọba àpapọ̀ ọ̀hún eléyìí tí ó ní àwọn ọkùnrin àtobìnrin nínú ìròyìn fi ni wípé láàárín àwọn ọmọ bíi mọ́kànlá sí mẹ́rìnlá ni wọ́n ní wọ́n sì ti wà ní akóló wọn tó ń ti ọkùnrin kan ṣoṣo gírò ìròyìn wa fi ṣe àlàyé ẹ̀ síwájú wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún tó jẹ́ agbébọn ni wọ́n ti ń ṣọṣẹ́ wọn lóòrèkóòrè tí wọ́n sì ti ń da ìpayà sílẹ̀ láwọn ìpínlẹ̀ kan àti láwọn iléèwé kan eléyìí tí wọ́n wà ní àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Kaduna ìpínlẹ̀ Niger àti ìpínlẹ̀ Kebbi ní báyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí rawọ́ síjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà láti túbọ̀ tètè máa múṣẹ́ ṣe kí ètò ààbò kó lè di ohun tí yóò túbọ̀ fẹsẹ̀ rinlẹ̀ sí nílẹ̀ yìí. lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ ń ṣe ni àwọn ọmọ ológun kan ni wọ́n ti múra gírí èyí àwọn ọmọ ológun ti adinkai tí wọ́n sì ṣọṣẹ́ sí àwọn ọmọ agbésùmọ̀mí ti isua eléyìí tí wọ́n ti ṣekú pa adarí wọn ìyẹn amel buba danfulani eléyìí tí wọ́n ní wọ́n ń kọjú oró padà sí àwọn ọmọ ológun ti adinkai àwọn bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún fi márùn míì ni wọ́n tún ṣekú pa lásìkò náà léyìí tí iléeṣẹ́ ọmọ ológun ti Yadinka ṣàlàyé pé gbogbo akitiyan tí wọ́n ń gbé yìí ni láti lè fi wá wọ́ àwọn ọ̀daràn àti agbésùmọ̀mí bolẹ̀ tán lè wọ̀sìn bí ọbẹ̀ pàánù nínú àlàyé náà ni wọ́n ti ní èyí gan ló wáyé ní agbègbè gbó Sambisa eléyìí tí làkàdí náà tó ti wáyé lọ́wọ́ kan náà ẹ̀wẹ̀ àwọn ajínigbé tó jí adarí kan gbé ní ìpínlẹ̀ Ondo níjọba ìbílẹ̀ Ìgàsì Àkókó ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ṣàlàyé pé olóyè Òjó Àjàgùnnà eléyìí tí wọ́n jí gbé ni ó ti padà mórí bọ́ kúò lọ́wọ́ àwọn ajínigbé tó jí gbé kọjá ní ọjọ́ Ẹtì ìròyìn fi yé ni wípé àwọn tó jẹ́ ajínigbé ọ̀hún ni wọ́n ń sùn lọ lásìkò kan léyìí tí ó mú kí ẹni tí wọ́n jí gbé ọ̀hún kó lè mórí bọ́ inú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí í dùn tí wọ́n sì fi tòlò tì fọ́n pàdé ẹni tó jẹ́ adarí abúlé náà lẹ́yìn ìgbà torí ti kò yọ alukoro fúnléṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì òun ló ṣàlàyé ọ̀rọ̀ tó sì fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé alukoro fúnléṣẹ́ ọlọ́pàá wá ṣàlàyé síwájú sí pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lọ́rìn kíniwín lórí ẹ̀ kí wọ́n lè fi àwọn ẹni ibi jó lambapa níwájú òfin lákòótán àwọn èèyàn agbègbè rumuangolu ní ìjọba ìbílẹ̀ obio akpọ ní ìpínlẹ̀ Rivers ni wọ́n ti ń ké gbàjarè sóde lórí àkọlù àbáàdì táwọn ajagun gbalẹ̀ ní lórí àwọn tó nílẹ̀ lágbègbè náà tí wọ́n sì ń fẹ̀sùn kálé iṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà àwọn wọ̀nyẹn ìròyìn fi yé ni pé àwọn èèyàn agbègbè náà léyìí tí wọ́n ní ilẹ̀ wọn ni wọ́n láǹfààní láti dé orí ilẹ̀ wọn lẹ́yìn ìgbà tó di pé àwọn ọlọ́pàá ń lé wọn sún sẹ́yìn lọ́wọ́ kan náà ni àwọn èèyàn agbègbè náà ti bẹ̀rẹ̀ sí kọ ìwé ránṣẹ́ sí ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà Usman Baba àti kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún ìyẹn Friday Ebuka láti tètè wáá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ kan náà ni wọ́n tún fi ìwé ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ Rivers ìyẹn Nyesom Wike pé kó lè gbà wọ́n sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajagunbalẹ̀ tó ń tì àtìlẹ́yìn táwọn ọlọ́pàá tí wọ́n ń ṣe lágbègbè náà. èyí lópin ìròyìn àpapọ̀ àfúntidédé àsìkò yìí kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. mo ti kà á fún yín o wípé ẹgbẹ́ asuu yóò ṣèpàdé pẹ̀lú ìjọba àpapọ̀ léyìí tí wọ́n sì ti ń péjú pésẹ̀ lónìí sílùú àbújá ẹ̀rí gbọ́ wípé àwọn èèyàn kan ṣèfẹ̀hónúhàn tako Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n sì ń fapá jánú lórí ọ̀rọ̀ ẹ̀ bákan náà ni àwọn agbébọn wọ́n jí ìyálọ́mọ kan gbé ìpínlẹ̀ Ògùn wọ́n sì béèrè fún mílíọ̀nù mẹ́ta náírà mo mú wá fún yín wípé kò ní ní àwọn ọmọ obìnrin akẹ́kọ̀ọ́ ti yáwórí mẹ́tàlá eléyìí tí wọ́n ti gbóyún báyìí látọwọ́ àwọn agbébọn mo tún mú wá fún yín wípé ikọ̀ àwọn ọmọ ológun adínká ikọ̀ ojú oro sí àwọn agbésùmọ̀mí iswa tí wọ́n sì jọ mú nǹkan lẹ̀ ẹ̀tún rí gbọ́ wípé àwọn ajínigbé ìpínlẹ̀ Ondo lóorun èjìká mú lọ tí ẹni tí wọ́n sì gbé sákàtà tó mórí bọ́ ẹ̀tún rí gbọ́ lọ́kọ̀ náà wípé àwọn èèyàn agbègbè kan pínlẹ̀ Rivers bẹ̀rẹ̀ sí fẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí agbódegbà fáwọn tí ń jagun gbalẹ̀ lọ́nà àìtọ́ èyí lọ́gbọ̀n ìròyìn àpapọ̀ àfúntidédé àsìkò yẹn mọ́gbà lójú òpó youtube wọ ẹtẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ sọ̀scribe o kẹ́ẹ̀sì tí aago ìránnilétí ẹ̀pẹ̀ fáwọn ẹlòmíì kí wọ́n lè mọ ń tẹ̀ ń gbádùn nìkànnì yìí lójú òpó ti facebook ẹtẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ instagram wa ẹtẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lọ́wọ́ sàlẹ̀ amóhùnmáwòrán yín o lẹ́tẹ̀ o láti fi kàn sí yàrá àpolongo ọjà wa èyí lòpin ìròyìn àpapọ̀